ó tó bí ọdún tí ó ń yí pé bíbí bá ti dẹ́kọ́sọ̀n wọ́n ti jẹ́ ìwé ní àwùjọ. aláàkọ́ ni. ẹ ti máa dá àrùn kọ́. náà mi sún àwọn ọmọ ìṣòro lábẹ́lábẹ́ akọ́bìnrin kó present paper lọ ní ojú mi. dáṣẹ́ àti kúta fẹ́rẹ́ fún academic purpose ní regular department one thing most àwọn tó jẹ́ ọ̀dọ̀ àwọn ọgbọ́n kankan yìí nù fúlàn. and ìwọ kọ́lé láti department lọ́wọ́ pé ah, ọ̀gá mi ò lè déwájú àwọn ọmọ ìgbà náà kàdébà kò sí tó fẹ́ ṣe irú àárín yẹn ọ̀ kàmbékì ni o àbẹ̀wòrọ́tù tùbẹ́hùn ìmọ̀ the necessity eh, làlúrí necessity ló ṣe kí ni o ló legalize rẹ̀ fún ọ láàrin yẹn tètè tọ́ba present ẹ̀ ní ìsìn bọ́lá ti ní ẹ má dùn fún ọ pinnu project rẹ̀ ẹgbẹ́ ìtẹ́fún ọ̀sán sìn irú àárín yẹn tálẹ̀ inṣàlá ìní òní present ẹ̀ ọ̀gbọ́n ìgbé àwọn ẹ̀bí àbí four hundred and sixty tí ó sì yẹ kó fún sílẹ̀ yìí abúrútó kó bára rẹ̀ láàrin yẹn ó ju kí ni lọ́wọ́ nítorí bẹ̀rẹ̀ irú àárín yẹn á kà fún pé dọ̀rúrọ̀ ni ló fa wà yẹn bẹ̀pẹ́ ní ṣe bẹ́ẹ̀ fún ọ̀rọ̀ ìsìlámù ní ìṣègbè fakọ́tì ìbàdàn abẹ́ pípẹ́ nípa ọ̀ like bẹ́ẹ̀ díà ní àsìkò jihadi ìgbésọ̀ wíìkì àwọn ọmọ wọn ṣọ́dọ̀ kan máa ń ṣe gẹ́gẹ́ department ìwọ̀n kan fakọ́tì wọ́n present nípa lórí topics nígbà bẹ́ẹ̀ lọ́pẹ́ ní department ẹni fakọ́tì irú àwọn ọkùnrin ẹni wọ́n present yẹ tẹ́ka bá láwọn obìnrin tí wọ́n gùn tẹ́ka wọ́n lè kọ̀ọ̀kan dáadáa kàtàkùn gùn rẹ̀ sí ìdíyẹ kò sí tó burúkú àwọn ṣe kí ni o kábẹ̀ research kakọ kan ẹjọ kọkọ ẹjọ kí ni o kó pírísẹǹtì ọ̀dà bíi àfọ so sọmárì kan lọ wà. wọ́n ní tí wọ́n bá sọ pé ìwọ fi obìnrin àti wọ́n sọ obìnrin ṣé ìlà ẹ̀rù náà ló dáa jù fún obìnrin tí ó kí òun. now Imam Nawawi wá sàlàyé nínú sẹ́rù sọ́rù mọ́sílẹ̀ ní ìkẹ́kà ọ̀rọ̀ yẹn torí pásítọ̀ ti lọ ni. tẹ́lifà obìnrin wá rè àárín ara wọn náà bá wá wà sọ̀rọ̀ ní ẹ̀ ń sìn ṣáfù tó tẹ́gbẹ́ nìsín mọ́tòkì àti àsálà kò sí demarcation ọkùnrin wájú obìnrin lẹ́yìn ni tọ́ba wà ní ọmọ tọ́ba àwájú ọmọ wo ẹ̀yìn sọ̀rọ̀ ní nsìn tẹ́gbẹ́ dájú rẹ̀ ọkùnrin òròbìnrin obìnrin òròkùnrin kí wọ́n bá obìnrin wáyé fẹ̀fún lọ́bìnrin ẹ̀sìn wọn náà lẹ́yìn wọn àmọ́ tọ́ba àwájú àìgbẹ́ntì ìsìlámù tún kọ́ ìra almuru bẹ́ẹ̀ yàrá yìí mùsọ́lì káma gbáwájú ẹ̀ dúkìrún kọjá lẹ́nu padà fẹ́lẹ̀ ìdá ìtọ́ pé mọ́tàdé ẹ̀dùn àdìmọ́ akẹ́kẹ́ ẹ̀dùn kọ́ iwájú làwọn náà ò ti bẹ̀rẹ̀ sáà wọ́n ní pé kí ni àwọn medical students fẹ́ ṣe látàrí pé wọ́n ń ṣiṣẹ́ lórí kàdáfà wọ́n dẹ̀ wọ́n mú private private party wa ìjọ obìnrin àbí ọkùnrin ti ẹlòmíì tó fẹ́ mú inú mi alábẹ́rẹ́ ní ìlú táwọn ti ń bá. òkú èèyàn òkú èèyàn òkú èèyàn kan fẹ́ rí. nínú tíra tí mo gbé dání ìsìnkú sínú ẹ̀lì ní sáà àfọyín sàlàyé pé fẹ́ẹ́fẹ́ fún mẹ́díkù ẹ̀yìn eh, fún bóyá ẹnìkan táìsàn mú àbíjẹ́kùn nígbẹ́kìnrin òkú dókítà kán tú tiẹ̀ nìyẹn fúdi yẹn wá rè ó wà láti pé kán rí àwọn kankan ní òwò ara rẹ̀ even in such case tẹ́tù obìnrin ló bá expert tó lè treat ọkùnrin yóò treat ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ Islam tẹ́tù ọkùnrin ló bá expert tí ó treat obìnrin wọ́n lè treat ẹ̀rọ àníyẹn àákàkùn ara dòmúrọ̀ náà ní ìṣẹ̀lẹ̀ ọ̀tàkùnrin àníyẹn dára tẹ̀lé sí ìhásẹ́ǹtì tẹ̀lẹ̀ sísà wọn ni wọ́n yẹ kí wọ́n ní sọ́ọ́ àbúrò àlọ́sẹ̀lẹ̀ sí lápẹ̀rẹ̀ àwọn obìnrin náà wà lára ní àgbára haram kọ́ra pátápátá àbẹ̀ ó tọ̀kọ̀ bọ́ ìsìlámù yìí irú àárín yẹn ẹ̀yin tẹ́ ẹ jẹ́ obìnrin ẹ rẹ̀ sí àwọn ọkùnrin yẹn tó ní ọjọ́ àárín ẹ̀jẹ̀ ìwọ ẹ̀jẹ̀ tí wèrè ti kọ́ lọ kì í ṣe pé àwọn àmọ́ rẹ̀ pé àpọ̀dà ah, ìjọba àfàìn ọ̀rọ̀ pọ̀ báyìí kọ́ ọmọ rẹ̀ ní ìsìn ọ̀rọ̀ bó ni òṣèlú ikú inú ọmọ rẹ̀ àti resort ṣáwà adùnìwáṣẹ ọlẹ́yìn àwọn ẹ̀jẹ̀ ìwọ gbọ́dọ̀ bí yára mẹ́rìkù dọ́kítọ̀ ẹ̀bí ọlọ́kẹ́ àbílóbi ara ń tẹ́gbọ̀dọ̀ fi tírẹ́ẹ̀nì ẹ̀mí wọn àwọn kẹta àfàìn náà gbọ́dọ̀ fi tírẹ́ẹ̀nì ẹ̀mí wọn number one kìtìmọ́nù ni pé ẹgbẹ́ lẹ́dúkú bẹ́ẹ̀ ẹnu rẹ̀ gbọ́dọ̀ mọ́ ẹnu ìtọ́ ọmọ ń pẹ́ ilé ìwé òun náà fọ́kà kiri pé tọ́ba làáfà yẹn tọ́ba rí private party ẹ̀ tọ́ba rí bó ṣe wú tó níjọ́ tí mo ò ní sọ́ọ̀kì tọ́ba rí sísá yẹn tọ́ba rí bí kíní kan àwọn dọ́gba wọn fẹ́ kẹ́ni wọn máa mọ́nu nọ́mbà tí mo kí ni o wọ́n gbọ́dọ̀ develop wọn wọ́n gbọ́dọ̀ mature lẹ́nu ní pé tọ́ba rí obìnrin báyìí o ò ní lè ṣèṣìnà pẹ̀lú obìnrin yẹn ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ ti kọ́ra wọn ọlọ́run. ẹ jọ ẹ bèrè níbi tí ara ẹni tí ó wọ ìjà níbi obìnrin jẹ́ ní pàtó nǹkan tó wá wọ̀ sí aṣọ tó wọ̀ tẹ́lẹ̀ tó ṣe kàn bí báwo ṣe kálẹ̀ báyìí báyìí láti di àgbẹ̀. ìdíje kan dà papọ̀ méjì náà ẹ̀kan bù. Gbogbo ẹ̀jẹ̀ tó bá ṣàlàyé lórí ìyá ọmọ dà sí àwọn àwọn fẹ́ẹ̀sì àtàwọn ọmọ bẹ́ẹ̀ náà. Tó máa ń tàjì àwọn ọmọ bẹ́ẹ̀ náà. Gbogbo ọmọ bẹ́ẹ̀ bá ti wọ̀ tí yóò máa fi ṣé bá rẹ̀ ṣe rí yóò mọ sọ ogún èèyàn wọlọ díẹ̀ ṣẹlẹ àfẹkájẹ lọ sí i sọ̀rọ̀ ní ẹsìn kọkùnrin náà wà wọ sọ pápápá tẹkẹrẹ àwọn sọ ogún díẹ̀ ká jìnà sí rárá lórí ẹjẹ àbẹbí ọsọlá ahabu fi yájà nàbí sọlọ lọ àlọsọlá alukọmẹtì asọta nàbí ní ìfẹ́ sí nìkíni o asọta wà níbi jàlábíà àtẹnáwó pẹ̀lú fíkì sunna àfa yìí bàbá yìí wípé aṣọ yẹn wà wà máa ń yùsà mọ ibiladina alijalabiya bó ti kọ́ bẹ̀rẹ̀ yẹn kọ́bí ìsúná ni o jàlábíà abọ́dẹ́dẹ́ yóò kọjá orókó kò sì ní kọjá àkókò fẹ̀ irú àbúrò ànábì láìkí ẹ̀pọ̀ torí kíni ẹ̀rí pé yóò fẹ̀ la yóò wà á kú dáadáa irú àbúrò ànábì nífẹ̀ẹ́ sí ju tẹ́lifí ṣẹ́ẹ̀tì rẹ̀ bá fẹ́ wọ̀ nígbà tí wọ́n sọ náà ní ìsàlẹ̀ ìdìbò ẹgbẹ́ abala àwọn colonization gàdà káwọn náà la bírèkì ara wa tó bá yọ ṣẹ́ẹ̀tì tó tún wọ ṣòkòtò definitely ìlànà àwọn èèbó ni ṣùgbọ́n Islam àlọ́dà fún wá dé fìlà sí tiẹ̀ tàbí bẹ́ẹ̀ kọjá àrùn gbọ̀nsí kárí pé ah ùsàmọ́ ló ń bọ̀ yìí kárí pé ah ah ṣùgbọ́n nígbà yẹn bí wà lẹ́yìn ọmọ ìyá mùsùlùmí àbí kéde yóò sì burú kọ́ wá pàdé ọmọ ìyá rẹ nu mọ́tò kọ́ mọ́lẹ̀ sálámà sí i tàbí káwọn èèyàn lásìkò kọ́ mọ́ pípa ọmọ ìyá rẹ tàbí káwọn èèyàn kú káwọn tara lè kírun sí lánà wọn. ọ̀dà káwọn kọ́mọ̀ kí mùsùlùmí ni wá gbogbo tó mọ̀kí mùsùlùmí ni wá tọ́ báwọn ṣẹ́nà tòun náà gbìyànjú dé fìlà gbìyànjú dáhùn gbọ̀nẹ́ sí ṣòkòtò wọn mẹ́jọ kọjá kókó sẹ̀. ọkùnrin tó dọ̀rọ̀ kọjá kókó sẹ̀ ẹsẹ̀ ni kódà àwọn bí kìkẹ́ pé yóò dé ìyọ̀wọ̀ náà. nígbà kẹ́ni pé káàdùkú ká gbé òfò káàdì túrùfù nínú ọ̀rọ̀ ṣèwà ọlọ́run ló sànù ní òun níbo lọ fẹ́ àdírẹ́sì àwọn tó bá ń wọ àwọn tó. tí bàjá sọ èèyàn bá ń bọ́ sílẹ̀ àwọn àfa àtúnṣe méjì o tẹ́pẹ̀ tẹ́pẹ̀ kìí ṣe kóbìnrin lọ́mọ máa fi hàn bẹ́ẹ̀ àdìsí obìnrin fẹ́ wọnú mọ́tò ìjáàbù tọwọ́ ìjáàbù tó bá ṣẹlẹ̀ àmọ́tọ́ ìjáàbù obìnrin gbọ́dọ̀ kọjá kókósẹ̀ tí ó kalẹ̀ dáadáa àdìsí mọ̀ àwọn mẹ́rin yẹn ṣùgbọ́n ní bẹ́ẹ̀ ọ̀fẹ́ wọn mọ́tò níbi tí wọn mọ́tò báyìí bóyá ara fàjágòkè abárígbé kí ni o ah, lè sì ní ẹlẹ́ sísá yìí wọ́n ti sílẹ̀ àìbẹ́ ọ̀rẹ́ ìsìn bóyá ọba dẹ̀ kí ẹni kóbi ló fi hàn bóyá àbátẹ́gùn fẹ́ ọba ara gbéjà abáàrí àtúntọ́ wọ̀ irú yẹn ni tafsir Ibn Mas'ud ṣé ìlànà ọba ọ̀rọ̀ mi ní Ibn Mas'ud gẹ́gẹ́ ni ẹ̀tẹ́ fẹ́ẹ́ kí lóko ìtọ́ba ọ̀hún kéde pé ìlànà àbárínà kéde kóbi ló fi hàn irú yẹn obìnrin yẹn ọ̀lẹ́sẹ̀ kò ní ká ní àsísítà àti àgbẹ̀ ọmọ tó ẹ̀ má máa ká àwọn olókè kẹ́ lè ṣubú kò ní ká àbá ìṣẹ̀lá ni. tẹ́gbọ̀n mi wá rí pé ìjáàbù rẹ̀ aṣọ fọ́lọ́ ọ̀sán rẹ̀ gẹ́gẹ́ bò kọjá kí ni o ìjáàbù bẹ́ẹ̀ ni fún ìtawà pé hijab torí pé jáàbù ọgbọ́dọ̀ aṣọ ọgbọ́dọ̀ kọjá jáàbù ṣùgbọ́n ẹgbẹ́ tó ìdáhùn tó ń rò pé jáàbù ló ń wọ̀ ó dé rú bíi gíní tọ̀wọ̀ àbílẹ̀sì ó dé bíi àbá mi ò pé kí ni o gíní rẹun jẹ́ kí jáàbù rọ kalẹ̀ dáadáa sí i ńgbọ̀ bá kan lọ kò ní jẹ́ ká sọ̀rọ̀ lọ́rùn àlàyé bákan náà wọ́n ṣòkòtò àsìkò yóò fẹ́ mọ́sálà kan lórí ẹ̀mí ó bí àwọn afọ àwọn pẹ̀pẹ́ parí torí mo gbà ọkẹ́ ọwọ́ náà ọ̀gá láti ọ̀hánà kọ́ṣà tó bá jẹ́ kó ìwọ ṣòkòtò number one ṣẹlẹ̀ Islam kọ̀fẹ́kọ́bìnrin náà wọ sòkòtò ní sọ́ọ̀tì ìmánà tí ó di àdàbí ọkùnrin kọ́ wọ sòkòtò kọ́ wọ sọlé kóhùn aṣọ ní ibẹ̀ kó lo kéèpù gan kọ́ wọ sòkòtò àmì ṣẹlẹ̀ ọ̀bá ọmọ yẹn àdàbí láàánà kí ni o àyùmọ̀tà àwọn olùdarí kí ni o táwọn wọ sọ ọkùnrin àti olùdarí tí wọ́n wọ sọ obìnrin àdàbí ọ̀ṣìpẹ̀ fún wọn kọ́lọ̀ kọ́mọ̀ jẹ́ pé kọ́lọ̀ kọ́ sàmì pé. nígbà tí wọ́n kọ́ni bá wà wọ̀ bọ́ọ̀wọ̀ sábẹ́ hijab bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ni o tó bá tiẹ̀ fẹ́ fún wọn tàbí kò ní jẹ́ pé kò ní jáwèé lè máa rí òun ara rẹ̀ àbọ̀lá wa wọ̀ ọ̀dọ̀ sí kùsùn náà lè o ìjáàbù rẹ̀ ó bò mọ́lẹ̀ ọkùnrin kan kọ kọ ayé akẹ́kẹ́ àkìsítà ah, yẹn wọlé gíìs ah, ọwọ́ ṣòkòtò ẹgbẹ́ ìgbẹ́ òṣìṣẹ́ tàbárù jù táwọn ẹgbẹ́ wa rí ọkọ̀ ṣòkòtò tó kò fẹ́ fi hàn ọ̀gọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ọ̀dọ̀ kí ìjáàbù ó bọ́ kí ni o ìkéyàn sọ bá wọ̀ mọ́lẹ̀ ni n táwọn afá sọ lórí ẹ̀mí ẹ̀ tó bá dáa pé ṣòkòtò àbí agbọ́dọ̀bìnrin wọ̀ ni ó fi á yọ lábẹ́ ìjáàbù táwọn yẹn fi á rí tó fi á tún àtàgbà pé ah, kí ni sísá yẹn ká gbìyànjú ká rí i pé kí ni o aṣọra fún un lọ́wọ́. Ah, àdúgbò ọmọ ọlọ́run bá o ọlọ́ba tí ó ti wá sí orí rẹ̀ fún ìgbàgbọ́ kí ọlọ́ba tí ó san ní ẹ̀sùn olóró kí ọlọ́ba tí ó forí jẹ kọ̀ọ̀kan wọn. ìjẹ́ ẹ̀rú ìlú àwọn ọ̀rọ̀ mi yìí dàbí ìdájú ìlú orúkọ rẹ̀. ẹ̀jọ̀ àti àwọn ẹgbẹ́ ọ̀rẹ́ bẹ̀rẹ̀ yìí ẹgbẹ́ kan tí láti pàṣẹ mùsùlùmí láti mọ̀ nínú ìrìn àjò wa gbogbo nǹkan tí a lè fẹ́ẹ́ tó ọtí mùsùlùmí ní ìgbà bá gbẹ ká mọ̀ lórí ìrìn àjò wa òun náà bá ti bèrè lórí wa pọ̀ síbi màá wá rẹ nìkọ̀ọ̀kan wa ìwé náà ń bẹ ní àlùjá ìṣàlà bá ti fẹ́ ra ẹgbẹ̀rún ọlọ́ọ̀ba ẹ̀rọ ara ìwé náà wọ́n rà sí ìtura ìlú náà nítorí pé wọ́n jù wọ́n rà sí ìtura ìlú náà nítorí pé ọjọ́ kí mùsùlùmí ló ń yà jù pápá jùlọ àwọn tó pé òkú la ti ń bọ̀ bàbá rẹ̀ pé òkú la wá láti wá sí ilé ìwé ojú àwọn ọ̀dọ́ láti kánò láti bọ̀ lábẹ́ ẹgbẹ́ ìlú ọlọ́wọ́ bá a níbi káta sí ká mọ nǹkan ní kejì lára àwọn ẹ̀kọ́ yìí so àbá àtẹ̀tẹ̀ wà fún wa yìí wọ́n ṣe bẹ́ẹ̀ gbájú wọn sí lónìí náà gbájú wọn sí àlẹ́ ìwé ẹgbẹ́ ìlú ọlọ́wọ́ wọ́n ti fún wa lónìí náà kí ọlọ́wọ́ tó lọ́wọ́ fún ọ̀dọ̀ wa. ون